وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار أيها الإخوة والأخوات السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún ọlọ́run ọba jọmọ ọba àbíkí ọlá ọba tí ó tóbi jùlọ ọba tí ó ga jùlọ ọba tó ṣe wípé òun náà ló ní kápá lórí ẹ̀ ní gbogbo wa pátápátá bàbá tó ṣe wípé òun náà lọ́ba tí ó dá wa nípìnlẹ̀ láláì ìwárán lọ́wọ́ nǹkan kan èèyàn ni àlùjànnú ni màláíkà ni ọba yìí ni ọba tó ní kápá lórí gbogbo ẹ̀dá tó dá òun lọ́ba tó ní kápá lórí sánmà àti gbogbo ohun tó ń bẹ́ẹ̀ nú ẹ̀ ọba tó ní kápá lórí ilẹ̀ àti gbogbo tó ń bẹ lórí ilẹ̀ àti tó ń bẹ nínú ẹ̀ òun náà ni alwahidul qahhar ọba tó jẹ́ pé ọ̀kan gbogbo ni nínú ìjẹ́ ọba rẹ̀ ọ̀kan gbogbo ni nínú ìjẹ́ ọlọ́run rẹ̀ ọ̀kan gbogbo ni nínú ìdarí alámọ̀rí gbogbo ẹ̀dá atọ̀rọ̀ ìkẹ́ àti ìyẹ́ ọlọ́run fún ẹni tó ti lọ́lá jùlọ nínú gbogbo ẹ̀dá pátápátá wọ́n wà nàbí yìnyínà muhammadin sallallahu alayhi wa sallam òun náà ni anabi muhammad tá ń pè ní aṣíwájú ẹ̀dá ìkẹ́ ọlọ́run ìjẹ́ ọlọ́run kó máa bá anabi wa muhammad kíkẹ́ náà kó wá mọ̀mọ́ lórí anabi ìkẹ́ náà kó máa bá àwọn ará ilé anabi kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n rìn ìlànà bí ọlọ́run bá àlékè látó fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí di ọjọ́ kan tó ṣe wípé la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ tó ṣe wípé owó ò ní sáǹfààní fọ́mọ ẹ̀dẹ́ èèyàn èyí ọmọ akẹ́kọ̀ọ́ láyé kò ní kankan ṣe láti ti gbà máàkì wájú ọlọ́run illa man ata Allaha bi qalbin ẹ̀mọ́ tó bá bá ọlọ́run bá àlejò ọlá pẹ̀lú ìsàpọ̀mẹ́sì ọlọ́run fún ọlọ́run ẹ̀yẹ ó ti ọlọ́run àdúgbẹ́ fọlọ́run bá àlejò ọlá tó tún dá wa sí láti ọdún tí ó kọjá títí di ọdún yìí tí a ń bẹ́ẹ̀ bẹ̀rù àánú ọlọ́run bá àlejò ọlá lórí ẹ̀dá òun lélẹ́yìí torí wípé àwọn bàbá wa sọ wípé mélòó mélòó jù ló ti rọ̀ ilẹ̀ ti fi fàmú tabawo lẹ́nu Ramadan tó kọjá lọ́dún tó lọ́lọ́run títí di Ramadan tá ń bẹ nú ẹ̀ lénìí àìmọye ẹ̀dá ló ti wá ni wọ́n ti lọ àìmọye nǹkan ló ti ṣẹlẹ̀ tọ́lọ́ bá àlékẹ́lá wá tẹ́wà kù ìtẹ́wà kù ọlọ́wọ́ bá àlékẹ́lá àánú rẹ̀ ni kì í ṣe mímọ̀ ṣe wa bẹ́ẹ̀ ni iṣẹ́ agbára wa kì í fọgbọ́n wa owó ọlọ́wọ́n bá lékè ọlá látara hannú rẹ̀ ló fi fẹ́ wa kò sórílẹ̀ kábúlé máa bẹ abẹ́lọ́wọ́n bá ayé wa kọ́lọ́wọ́n bá ọlá kó ṣe ní fún wa kó ṣe oore kó ṣe ọlọ́run láti tóbi ọlọ́run ìlà bákan náà gbogbo àwọn wa tí ń bẹ nínú àdúgbò tí abẹ́lẹ́ ọba àdíkẹ́ ọlá àmójúnú ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ọ̀bà àdíkẹ́ ọlá mọ́fọ́ òjò dùnú kọ́lọ̀ọ̀bà àdíkẹ́ ọlá kó rọ̀ sínú yàrá ẹnìkọ̀ọ̀kan wa àwọn dùnú ayérayé kọ́lọ̀ọ̀bà àdíkẹ́ ọlá kó má fi wọ́n wà nínú àdúgbò yìí àtọmọdé ni àtàgbà ni àtọkùnrin wa àtobìnrin wa abẹ́lẹ́ ọba àdíkẹ́ ọlá dáadáa ilé ayé àtàkìyàmà èyí tó bẹ̀ látorí ẹ̀sìn tó yíyè tó yè kóró abẹ́lẹ́ ọba àdíkẹ́ ọlá kó jogún ẹ̀ fún wa ọlá títóbi ọlọ́run kọ́lọ́run bá lè jọra kó mọ́ da àdúgbò irú ọlá títóbi ọlọ́run wa bákan náà ń fi àtúnyà sí kàntẹ́ẹ̀tì kọ̀ọ̀kan wa káwa náà kí a máa tẹ̀lé wa kọ́lọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ní ọdọọdún a fi ọ̀sẹ̀ kan gbáko a fi bára wa sọ̀rọ̀ ọlọ́run láti èmi tí a ń pè ní ọjọ́ monday tí ó fi jíjọ jímọ̀ pẹ̀lú ògbọ́nà ó ní a fi máa bára wa sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ abẹ́lẹ́wọ̀n bá àlejò láwọn iṣẹ́ abábára wa gbọ́ kọ́lọ́hún kó kà á fún àwọn òṣùwọ̀n iṣẹ́ olóore wa kó fi kún iṣẹ́ olóore wa nínú oṣù dáńbẹ nínú ẹ̀yìn àwọn àtìsọ àti àtìgbọ́ kọ́lọ́hún bá àlejò lá kí ó lé wa jìnnà sí àwọn táwọn gbọ́ kọ́lọ́hún bá àlejò lá kó darí wa àyíṣẹ́ mọ̀ gbọ́ náà kọ́lọ́hún bá àlejò lá kó fi wá ṣe kò ń gbẹ́ ọrẹ gbogbo akálẹ̀ bàtà lábàpàdé ojú ọlọ́run láyé bíbáyìí àti ní àkíyàmà àyíbáàdàlá àwọn tí a fẹ́ bára wa gbéyàwó òun náà ni tó ṣe wípé ọ̀gọ̀rọ̀ nínú àwọn àfẹ́ẹ̀sìn ni látìgbà tó ti pẹ́ wọn a máa sábà sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe lórí wípé wọ́n ṣe síra ìmọye lórí ọ̀rọ̀ yìí òun náà ni tí àwọn onímọ̀ tí wọ́n pè ní الضرورات الخمس أو الضروريات الحياة الضرورات الخمس أو kò tẹ́ mọ́ ní ilé ayé tó ṣe pé márùn-ún ni wọ́n àbí tó ṣe wípé yóò tún sọmọ akásọ wípé àwọn làlúrí márùn kan tó ṣe wípé ọlọ́run ọba àlékè ọlá ó fi òfin ẹ̀sìn ó fi sàmójútó wọn àwọn àfáà máa pè ní ad-daruratul khams ní tí ó ti pé ìtumọ̀ rẹ̀ léde Yorùbá náà ni kò tẹ́ má ní márùn kan àwọn kò tẹ́ má ní márùn yìí fi masalihil hayat nínú bá ṣe ṣàǹfààní lórí wọn nígbàtà bárábòdàbò wọn sílé ayé ó fi fún wa táàtù ilé ayé ṣe àwọn nǹkan márùn yìí òun ni tó ṣe wípé àwọn àfáà ní ṣẹ̀ríà Islam ó wá sàmójútó àwọn nǹkan márùn yìí pẹ̀lú Ọlọ́run gbogbo ọjọ́ bá fi bára wa sọ̀rọ̀ àwọn nǹkan márùn yìí náà ni torí wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n ṣe pàtàkì nínú wa gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ èèyàn kò ṣe é má ní ni wọ́n látàrí bọ́lọ̀ wọn bá àlékí ọlá bó ṣe dá wọn látàrí bọ́lọ̀ wọn bá àlékí ọlá bó ṣe fi wọ́n sọ̀sọ́ sínú tẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn àwọn nǹkan márùn-ún yìí kò ṣe é má ní ni wọ́n ìwá ní wọn ṣẹ̀ríà ìsìláàmù ó dáàbò bo àwọn nǹkan márùn-ún wọ̀nyí ní tó ṣe wípé ìdáàbòbò tí ṣẹ̀ríà Islam tó dáàbò bo àwọn nǹkan márùn-ún yìí fáǹfà ní wa ká lè bá àrílé ayé ṣe kálíkìyàmà kó lè bá àdìfún wa àyíbádàlá ìgbà tó ṣe wípé ẹ̀sìn ọlọ́run ọba àlékè ọlá gẹ́gẹ́ bí tó yé wa sí jahal Islam li masalih al àmójútó sí ẹ̀sìn ọlọ́run ọba àlìsíláàmù tó wá mójútó òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ́ dáadáa gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn láwọn tó ṣe wípé tí wọ́n bá ju wọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún òfin ọlọ́run ìjẹ́ ìsìláàmù wá mójútó òun náà ni nínú àwọn mọ̀tọ́lẹ́wù ìntàn àwọn tí ó máa jẹ́ àǹfààní fún ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́run bá àlejò ọlá ó ṣe nínú àlàyé fún wa àbálọ́wọ́ ní súrátù Yunus nǹkan bí àyà fifty seven sí fifty eight ọlọ́run bá àlejò ọlá dojú ọ̀rọ̀ kan gbogbo ọmọ èdè yìí pátápátá ọlọ́run ní ya bisimilahi rahman rahim ọlọ́run ní ya náà qad ja'atkum maw'izatun min وشفاء لما في الصدور وهدى ورحمة للعالمين ọlọ́run ni mo pé ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn kọjá àtìkọ́mọ̀ ẹ̀dọ́ tó ń rọ̀ bíkùn ìkìlọ̀ ti wá dé bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín ọba tó dá yín mọ̀ ẹ̀dọ́ tó ń rọ̀ bíkùn ìkìlọ̀ láti ọ̀dọ̀ ọba dẹ́dàá ọba tó dá sánmà tó dá ilẹ̀ ìkìlọ̀ dé wá látọ̀dọ̀ rẹ̀ wá bá gbogbo yín pátápátá ìkìlọ̀ tó dé yìí kí ni wọ̀wọ́ kùrán òun náà ni alkùrán ìwé ayérayé ọlọ́run wọ̀ṣìfá olùmọ́ fi sùdóòr kùrán ìdarí ṣìfá olùmọ́ fi sùdóòr ìwòsàn ló jẹ́ fún gbogbo àwọn nǹkan tí ó máa jẹ́ àrùn ẹ̀mí gbogbo nǹkan tó lè máa jẹ́ àrùn nínú ẹ̀mí ọmọ ẹ̀dẹ́yàn kùránì jẹ́ ìwòsàn fún wọn kò wá tán síbẹ̀ wàhúdàn kùránì jẹ́ ìmọ̀nà fún yín wàrọ́hmàtún ìkẹ́ ló jẹ́ fún yín lil alamin fún gbogbo àgbáńlá ayé tẹ́mọ̀ pé ó tu àlùkùránì là ń bẹ́ẹ̀ nú ẹ̀ ọlọ́run ní yá ayúwà lẹ́dínà ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nas wa bayyinat min al-huda wal-furqan ọlọ́run ní ẹ̀rí oṣù Ramadan oṣù yìí ló ti tó jẹ wípé aṣọ al-Qur'ani kalẹ̀ Qur'ani wá ń jẹ́ kí ni ó ń jẹ́ ìmọ̀nà fún àwọn ọmọ ẹ̀yẹ èèyàn wa bayyinat min al ó tún wá ń jẹ́ àlàyé ìmọ̀nà ọ̀pọ̀lọ́wọ́ bá níjọ láti parí ọ̀rọ̀ pátápátá kùránì jẹ́ ń dá máa fi bí ọlọ́run a máa ṣe tìláwà kùrán bá ṣe ń ka nínú oṣù ramadan tá ń bẹ nú ẹ̀ a máa ka kùrán a máa ka lórí àwọn tọ̀làwá tiwa lórí àwọn ìrun táǹkì a máa ṣe tìláwà kùrán lórí ìjòkólẹ̀ tábàǹkà kùrán tá máa fi bí ọlọ́run ọlọ́ni ọ̀rọ̀ kùrán ní parí bíbáyìí wọ̀bàyìí náà kùránì tí wọ́n jẹ́ àlàyé mọ̀nà tó bá ti ń ka kùránì tàbí ibi ọlọ́run a tún máa fi kùránì a máa fi dára wa lẹ́kọ̀ọ́ bàyìnà mìnàlúdà kùránì jẹ́ ní tíyàn máa ń tọ́dì ìyẹn máa ń ṣe dìrásà kùránì ìyẹn máa ń ṣe dárùsù lórí kùránì ìyẹn máa ń kẹ́kọ̀ọ́ lórí alkùránì bẹ́ẹ̀ fi kùránì tẹ́bí ń bẹ ọlọ́run tẹ́bí ṣàdúrà tẹ́bí kírun ìyẹn tún máa ń jòkúlẹ̀ pé mo fẹ́ gbọ́n tọ́lọ́run bá lékè ọlá tó sọ yé mo fẹ́ gbàgbà ìtọ́nà ọba nìkan láṣẹ lórí eléyìí yóò tún wá máa ka kùránì bẹ́ẹ̀ eléyìí ọlọ́run ti wá ṣàǹfààní fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí kùránì ti ń bẹ lédè yorùbá ó ń bẹ lédè haúsá ó ń bẹ lédè Ìgbò ó ń bẹ lédè french àwọn èdè tí ó kùránì ò fẹ́ẹ̀ sí mọ́ kò sí wọ́n ti translate kùrán yẹn wọ́n ti túwàl kùrán tí oríṣiríṣi èdè gbogbo àkígbà tó bá ti ń ka kùrán tẹ̀sí ń kírun tó máa jòkólẹ̀ lẹ́kọ̀ọ̀kan máa kẹ́kọ̀ọ́ nípa alukur'an tó bá ti ń kà wá tó wá máa lọ wo túmẹ̀ á ah, tọ́lọ̀ ń sọ bíbá ilé ìtòkèlé àwọn tí ò bá wá yí ẹ wà wá súnmọ́ àwọn afá hánà kúmùlá mo ka nǹkan báyìí nínú alukur'an kò yé mi ẹ ṣàlàyé ẹ fún mi àwọn afọ́tò wá di kíni wọ́n ṣàlàyé tọ́lọ̀ ọba àdìjọ lágbàlérò látara tẹ̀síìrù táwọn náà وبينات من الهدى والفرقان فالله بعد الكلام طبعا سورة يونس قد جاءتكم موعظة من ربكم ìkìlọ̀ ti dé wá bá yín látọ̀dọ̀ ọba dẹ́dà ọba yín ìkìlọ̀ yìí wòṣìbá olùmọ́fin sodor kùránì tẹ̀rí yẹn ó jẹ́ ìwòsàn fún tó ń bẹ nínú ẹ̀mí nínú àwọn àrùn oríṣiríṣi àìmọye àrùn ló ń bẹ lọ́kàn ọmọ èèyàn àrùn tó jẹ wípé àwọn psychologist wọn lè wò tán ẹlòmíì látara àwọn àrùn tó ń bẹ nígbà tó bá ronú tí yóò padà fẹsẹ̀ ọpọlọ yóò padà kó àrùn ọpọlọ fún ẹlòmíì lórí tó gbé ó ti pọ̀ lórí àwọn àdánwò oríṣiríṣiríṣiríṣi ọlọ́run ní kùránì tẹ̀lé ìwòsàn ló jẹ́ fún tó ń bẹ nínú ẹ̀mí wàhúdàní kùránì tún wá jẹ́ ìmọ̀nà wàrọ́hàmà tún ìkẹ́ ọlọ́run ọba ní kùránì fún gbogbo àgbáńlá ayé àìbádàlá nínú àwọn tí islamu tó mú wá fún wa olùlọ́wọ́ bá ní kẹlá ń pàlàyé fún wa nínú alkùránì bákan tó bá lọ ní súratul bákọ́rà nǹkan bí àyà 21 lórí àyà 22 àìbádàlá wẹ́rú sí ọlọ́run yálà wà lórí ìdòkó àbáwá nínú ilé wa tàbá ń gbọ́ aláǹfààní àwọn àyà tàbá ń kà aláǹfààní àti máa kọ́ kalẹ̀ èyí tàbá lè wò ń tè káwò èyí tàbá lè wò létà ká lọ wò létà ká lọ wò lásìkò míì àtàwọn convenient time tó bá rọ̀ wá lọ́rùn yóò tó kàn yà á fún mi pé ẹ má jẹ ká yọ̀ má jẹ ká àǹfààní tí ń bẹ fún wa ó kọ̀ rábà sáǹpé ní àlẹ́ ìmọ̀ ó sún ìmọ̀ ó sún mọ́ wa látàrí pé ní káàkiri àbábá ti ṣe kí ni bá a bá ṣe lò ó ni o ẹni tó bá lo àwọn kí ni fóònù ọwọ́ yìí dáadáa yóò ra àǹfààní lórí ẹ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa android phone ni là ń lò ń tè àwọn applications àìmọye oríṣiríṣi ti wà lórí àwọn fóònù wa tó ṣe wípé yóò tún ṣe ẹ̀sìn wa fún wa ní rọrùn tó wá ní pé kùránì ni o lè download application kùránì ti lárúbáwá ni tèdè òyìnbó ni ti yorùbá ni o lè download ẹ̀ wá sí pé hadith ni àìmọye hadith ló ń bẹ lórí ẹ̀sìn Bukhari ni ti Muslim ni ti Tirmidhi ni Ibn Majah ni Nasa'i ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbáwọn súnánù ni súnánù Imam Ahmad súnánù dárì ni oríṣiríṣi gbogbo ẹ̀pẹ̀ lórí àwọn fóònù wa aláǹfààní àti máa dọ̀bátọ̀ àwọn kíní ká máa dè wọ́n mọ́lẹ̀ tábà kan bá ti sọ kíní kan ìwọ náà bọ́ sórí fóònù ẹ̀ ó ná lọ́run tó bá inú alùpùránì ó lè lọ wo lórí fóònù ó lè lọ jíwò ẹ́sìkò àbí kó farabalẹ̀ lọ wo létà tó àsìkò dáńdẹ́ inú èkó lásìkò tí àkókò kan máa fi ọpọlọ rẹ̀ yóò wá máa fi kó wa ní rógà yóò wá máa fi tàn wá jẹ ìyẹn làwọn yẹn ṣe máa ń wò wípé ẹ̀ àwọn ìwọ̀n tí ẹ mọ̀jú kọ́ ọlọ́run sọ ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ torí wípé eléyìí náà ni tá à ń pè lẹ́sìn tí ò bá ti sí ọlọ́run sọ ànábì sọ tí wọ́n lókùn táwọn sọ pé wọ́n sọ táwọn nípa súnmọ́ sọ làjọ ìyé sọ ní kámọ́ sọ ni ọlọ́run sọ ànábì sọ òun náà ni tá à ń pè lẹ́sìn tábà bá ti ń bá ẹ sọ̀rọ̀ tí ò sọ wípé ọlọ́run dẹ̀ má tàn rẹ̀ jẹ kódà má tàn rẹ̀ mu gbogbo àfa àkábà tó bá ti fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ máa sọ́ba àná kó ti pé ijó máa fi bá ẹ sọ̀rọ̀ ọlọ́run wí ànábì wí ni lẹ́yìn ọlọ́run wí ànábì wí wọn lè tẹ̀wá lè máa fi àwọn nǹkan míì tẹ́ máa fi gbé e lẹ́bẹ̀ bóyá n tí ẹ fi orin kan nínú àwọn orin ẹ̀kọ́ àwọn àfa ẹ máa fi gbé lẹ́yìn. kíni kọ́nà ń sọ kíni kọ́nà ti sọ àgbọ́yìnwó làwọn sàábà àwọn sàábà tó bá nàbí lògbà ni wọ́n gbọ́ lórí ọ̀rọ̀ eléyìí ni tá a fi mọ mùsùlùmí òdodo ẹ àwẹ̀ yìí kò sí pé ọ̀rọ̀ pé àwẹ̀ ọ̀rọ̀ tá làwẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ ànábì sọ ni tó yẹn ló fà á báyìí sọ pé à àwọn ọmọ ọlọ́run sọ ẹ ti sọ ọ̀rọ̀ tó bá títọ̀ ẹni tí ó tún máa dùn ní eléyìí náà ní ta fẹ́ kó jẹ́ alámọ̀rí gbogbo àwa mùsùlùmí tó bá wo áyà ta fẹ́ mú jáde áyà yìí lẹ́nu Suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì áyà 21 lórí áyà 22 ọlọ́run ní yá àyíwá lẹ́dínà yá àyíwá náà ẹ̀yìnbùdú rabbakum alladhi khalaqakum walladhina min qablikum لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناها وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ọlọ́run ròyìn àǹfààní sí ìsìláàmù tó jẹ́ fún wa tẹ́gbẹ́ta bọ́ wípé jẹ́ àlè ìsìláàmù lè mọ̀ ẹ̀yìn ìdí ìsìláàmù tó mú wá fún wa òun náà ni tí ó jẹ́ àǹfààní fún gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́run bá wọn bá ọ̀tọ̀ nínú súrátù ìdákọ́rà yìí ọlọ́run mo pe ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn o yá ayúwa náà eréńbù dúró bà fún ẹjọ́ sì fún ọlọ́run ọba yín ọba tó dá yín ẹjọ́ sì fún ọlọ́run ọba yín ọba àwọn là ń sọ ẹlẹ́rìí ìkọlẹ̀ kọkùn ọba tó ṣe wípé òun ló dá yín wàlẹ̀dí ìnà ní kọ̀ọ̀líkùn òun náà ló dá àwọn tó ti gba wájú yín kéde fóun ló dẹ́yìn nìkan ó wá fàwọn yòókù lẹ̀ láì lómi ló dá wọn hàn àtẹ̀yìn àtàwọn bàbá yín àtàwọn bàbá ńlá yín àwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá yín ọlọ́wọ́n ba ló dá gbogbo yín lápapọ̀ ìyẹn ní tọ́lọ́wọ́n bá àlékí ọlọ́ni ọba tá ní ẹjọ́ sì fún yìí ẹlẹ́bi khalaqakum òun ló dá yín walladhina min qablikum òun ló dá wọn tó ti gba wájú yín náà kọjá torí kíni làálẹ́kùn tàtàkùn kẹ́ lè bá a nípa yọ ọlọ́run báyìí ọba wo la ní jẹjọ́ nìkú ẹlẹ́bí ìjà alẹ́lẹ́kùn àrùdọ̀ fìrọ̀ ọ̀ṣà ọba tó tẹ ilẹ̀ fún yín pẹrẹsẹ ó tẹ ilẹ̀ fún yín bí kábẹ́ẹ̀tì àbí bí rọ́ọ̀dì ẹ̀ ń rìn lórí ilẹ̀ káàkiri ẹ̀yìn ọlọ ẹ̀yìn ilẹ̀ ò ni. kọ́lọ̀ mọ́dà wá lórí rú bí àwọn nǹkan tó sọ wípé báwo nílé ayé ṣe jẹ́lé ayé wọ́n nílé ayé kan jẹ́lé ayé gbà sí àwọn òfin sáyẹ́ǹsì kan ó papọ̀ mọ́ra wọn kí ní wọn sí ní fẹ́ gbàdúró kan dún ní buhari wọ́n bá ní kí wọ́n pè wọ́n ní the theory of big bang wọ́n máa pè ní big bang theory yẹni pé wọ́n ní báwo nílé ayé ṣe jẹ́lé ayé wọ́n ní kíní kankan dún ní gbóà ilé ayé kan nílé ayé náà ni òun wá wà mí tó wà sọ́mọ́ wà mí tó dúró sí ilé wà mí tó wà ọlọ́run má dọ̀là káyì wa ọlọ́run ní alẹ́bí ìjà alẹ́lẹ́kùnmi làárùdọ̀ fìrọ́ṣàn ọba tó tẹ ilẹ̀ pẹrẹsẹ fún yín kò sì yẹ lásán nìkan wọ̀sánà àbìnà àn ọba tó ṣe wípé ó wá fi sánmà ó fi ṣe òrùlé lórí ilẹ̀ sánmà tó ń bẹ lókè tẹ́ ń wò òun nì kò dúró ń bẹ lásán الذي خلق سبع السماوات سباقا ما ترى في خلق الرحمن من تفوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاطئا وهو خطير الله ní sánmà tẹ́rí عشان aṣẹ́ ní ìpele méje tọ́dà ìpele ìpele ìpele méje ní sánmà tó ń bẹ lókè alẹ́bí ja'ala lakum al-arda firashan ọba tó tẹ́ ilẹ̀ pẹrẹsẹ fún yín wọ̀sánmà àdínà àní ó wá fi sánmà ó fi ṣe òrùlé mẹ́ wa anzala minas sama'i ma'an ọlọ́run bá òdá dúró síbẹ̀ ọba yìí wá ń rọ òjò fún yín láti sánmà wa anzala minas sama'i ma'an ọba yìí ń rọ omi omi tó rọ̀ láti sánmà là ń pè ní òjò àtìmọ́tọ̀rù ó wá ń rọ̀ fún yín láti sánmà òjò yìí náà ó níṣẹ́ tó ń ṣe bá ti padà wá sàlàyé fún wa lórí iṣẹ́ tí àwọn kò sí má márùn ilé ayé tóun náà fẹ́ ṣe nínú tẹ̀lé àwọn mùsùlùmí kí ṣàyà Islam tó ti fẹ́ máa dáàbò bò à ń sọ ìlànà yìí fún wa àǹfààní sí Islam tó mú wá bọ́mọ ẹ̀dẹ́ yàn ní àwọn àǹfààní ọlọ́kan òjọ̀kan ọba ta ni ẹmọ jọ́sìn fún lábẹ́ àti ẹ̀sìn òun náà lọ́ba tó ṣe kíni tó tẹ́lẹ̀ pẹ̀lẹ́tẹ̀ fún yín ó wá fi sánmọ̀ fi tòrùn lé lórí ẹ̀ ó wá ń rọ̀jò fún yín láti sánmọ̀ wà á dàlà mí nàṣàmà ìmọ̀ àní fa àkọ̀rọ̀jà bí mí nàṣàmà rọ́ọ̀tì rìsìkọ̀n lakum látara òjò tó ń rọ̀ òjò yìí wá ṣe kíni ó wá mú àwọn ọrúgbìn olówó iyebíye aláìmọye ó mú wọn jáde nínú ilẹ̀ ríkan lákùn ó lè máa jẹ́ àwọn ìtẹ́ máa jẹ tẹ́ máa mu mélòó la fẹ́ kà nínú èso tó ń bẹ lórí ilẹ̀ tèmi tí wọn bá mọ̀ ni ó máa sọ àgàgà wọn sábà máa tún ní kí wọ́n gbé lu òkè kí wọ́n gbélé àwọn ó tún máa mọ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ́ ọlọ́run wá tó fi dé àwọn tí ó máa ma èso tó ń bẹ eye èso tó bá ń kù nílùú tiwọn lágbègbè tiwọn òun làwọn tó mọ̀ àmọye èso tó wù nílùú mi tí ó máa wù nílùú mi àmọye èso tó wù náwọn ìlú mi àmọye èso tó ṣe wípé wọn kó wá láti ibòmí ni kò wù ní nàìjíríà àwọn náà lè sọ bá àmọ́ kó láti nàìjíríà tá à ń kó lọ níbòmí ọlọ́run ní fa àkọ́rọ́jà bí i mina samarọ́ rìkọ̀lẹ́kùn òjò ta ní kó mọ̀ràn sílẹ̀ yìí a ti ń mú àìmọye àwọn rúbì jáde fún yín ni kó lè máa jẹ́ àǹfààní fún yín ọlọ́run wa ní fàlá tẹ́jọ́ àlúlìláyì àndà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ má da nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọba yìí ẹ má fi nǹkan kan bá wórogún wà á ń tún ta àlẹ́mú ní tẹ́yìn náà mọ̀ pé aburú lélẹ̀ àìdá yìí tó bá tó dání ẹ̀bá àdàlá gbogbo ní Islam wá fún wa pátá àǹfààní wa náà ni. ìsìláàmù wá pẹ̀lú gbogbo tí ó máa ṣe kí ni tí ó máa jẹ́ fún wa ẹ ká wo àyà kan sí ní súrátùlù fátírì àyà ẹlẹ́ẹ̀kẹta súrátùlù fátírì àyà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run yá àyíwá tẹ bá wo àyà àkọ́kọ́ àyà ẹlẹ́ẹ̀kejì àtàyà ẹlẹ́ẹ̀kẹta yá àyíwá náà náà lọ́wọ́ bá nìkọ́lá ń àbíjì wá wọn àyà àkọ́lọ́wọ́ bá nìkọ́lá tó fi darí gbogbo ọmọ àwọn súrà àti àyà mi bẹ tọ́nà ọba láti báwọn onígbàgbọ́ òdodo sọ̀rọ̀ a máa tẹ̀sà súrà àti àyà tó ṣe kí ni fi bá gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn sọ̀rọ̀ láti jẹ́ wa wípé àǹfààní ní ń wá àǹfààní tó kálé gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ló fún. ọlọ́run yá ọmọ ẹ̀dẹ́ èèyàn òkúrò ní òkúrò ní àmọ́tàláàyè àlékùn àwọn ìdíra tọ́nà ọba àti kílá tó ṣe fún yí ẹ̀rán ti rẹ̀ o halkin khaliqi ghayrullah ǹjẹ́ ní ọba dẹ́dà mí lẹ́yìn ọlọ́run ṣé ní ẹlòmíì tó dá yín lẹ́yìn ọlọ́run ṣé bàbá yín ló dá yín ni àbí ìyá yín ló dá yín tẹ́bá ní bàbá yín ló dá yín ta ló dá bàbá sí ẹ̀ tó dá bàbá sí ta ló dá òun náà ẹ padà yìí kí ni ẹ máa ṣàfihàn ẹ̀sọ́dọ̀ ọlọ́run gbogbo yí pátápátá almin khaliq ghayrullah ṣe ní ọba dẹ́dà mi lẹ́yìn ọlọ́run ọba Allah ǹjẹ́ ní yarzuqukum minas samai wal ard ọba dẹ́dà tó ṣe wípé ó ń pètè fún yín láti sánmà bẹ́ẹ̀ ló ń pètè fún yín ní orí ilẹ̀ la ilaha illa huwa fa anna kò sí ọba ní ètò tó jọ́sìn fún níbẹ̀ yẹn ọlọ́run ọba àlékè ọlá kí ló tẹ wá ṣe báyìí. gbogbo àwọn àyà yìí ó ń sọ fún wa àǹfààní olówó iyebíye tí ìsìláàmù tó gbé wá bá wa kò tí ó máa yé wa wípé tí ìsìláàmù gbé wá fún wa àǹfààní wa náà ni eléyìí òun ni nǹkan àkọ́kọ́ àyíbá àdàlà الإسلام إسلام داري منهج ونظام الحياة إسلام داري ìsìláàmù tá à ń polongo káàkiri àgbáláyé mọ́náhàjù ni ojú ọ̀nà kan ni wanizọ́n ètò ni ojú ọ̀nà àtètò ilé ayé tá a fi ṣe ilé ayé tí ó fi dùn kò wá ní jẹ́lé ayé nìkan tá a bá ti wá ń win tá a ti ń gain tá a ti ń rí profit lórí ilé ayé a tún wá ní opportunity láti yàmà Islam ló mú àǹfààní ilé ìfún wa ìyẹn ní ìta ń wa wípé Islam manhajun wa nizamul haya ojú ọ̀nà ni àti ètò ilé ayé tó mọ́jẹ̀kẹ́yàn kan kó tàn jẹ bẹ́ẹ̀ pé tó bá tí wọ́n ń tẹ̀sí nísìnyí wọ́n náà wà ní lójútù ara ẹ̀ mọ́ sẹ́wọ̀n pé wọ́n á máa fi irú àwọn ọ̀rọ̀ báyìí wọ́n á máa fi dẹ́rùbà àwọn èèyàn yóò ní à ẹ̀yìn wọ́n náà tí wọ́n ń tẹ̀sí pàtó ń tẹ̀sí báyìí ò ní lójútù ara ẹ̀ mọ́ o kàlà ìyẹn ò rí bẹ́ẹ̀. ìsáàmù gan-an ló fètò sí tẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn eléyìí náà ni ta fẹ́ ṣe lálàyé fún wa islam ṣètò títẹ̀lé ọmọ ẹ̀dẹ́ èèyàn báwo ni wọ́n ṣe lo àárọ̀ wọn báwo ni wọ́n ṣe lo ọ̀sán wọn báwo ni wọ́n ṣe lo alẹ́ tó ṣe wípé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ yóò wá dùn fún wọn ìgbà tó bá jáde láyé tán wọ́n tún ṣe kí ni wọ́n tún fọkàn balẹ̀ lọ bá ọba ajẹ́dẹ̀ ọba tó dá wọn kì í ìsáàmù ò mójútó lé ayé nìkan ó mójútó lé ayé bẹ́ẹ̀ náà ló mójútó àìkìyàmà eléyìí ó ní àǹfààní ní ìsìláàmù tó mú fún wa o tá ń pe àkíyèsí gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn onítà fi sọ fún wa wípé al-islam ẹ̀sìn islam manhajun ọjọ́ ọ̀nà kan ní wa nizamul hayat àti ètò ilé ayé báwo ló ṣe rí báyìí ẹ̀yẹn rú ti hàn lọ́hùn ẹ jẹ́ ká tún lọ wọnú al ẹjẹ́ ká lọ wọnú al-Qur'an ọlọ́wọ̀n bá àníkẹ́ lọ́bá wọn sọ nínú sọ́rọ̀tù al-Hujurat àyà 13 tó bá ti lè wo nígbà yìí máa kọ́ kalẹ̀ onáfẹ́ni àti lọ wo tó bá délé wà ní pé kùránì náà ní tá ń sábà ń lò it is a deliberate act wípé kùránì náà ní tá a fi bẹ́ẹ̀ máa fi bára wa sọ̀rọ̀ wà sọ́dà kùránì ní tá máa fi bẹ́ẹ̀ bára wa sọ̀rọ̀ ẹjẹ́ ká tó máa wo súrọ́tù al-Hujurat àyà thirteen ọlọ́run bá nìkẹ́rẹ́ ní yá àyíwá náà inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum inna Allaha 'alimun khabir ní mo pẹ́ ẹ̀yọ́ mẹ́lẹ́yìn iná kọ̀látiná kùn ìzákẹ́ ìwà kùnìtà nínú ẹ̀sà àwọn ọlọ́run kọ̀látiná kùn adáyín mìzákẹ́ ìwà kùnìtà látara akọ kan àti abo kan ìyẹn ni bàbá ńlá wa ádámà àti ìyá ńlá wa àwa wọ̀nyà áńdá kùn ṣòrúbàn wà kọ̀bá ilà àwa ṣe àti yín níta àárọ̀pù kẹlẹ̀ bá àmọ́ dára yín mà ìyẹn ni pé àkàdédé kó gbogbo yín kalẹ̀ máa wo ètò ọlọ́wọ́n bá àlékè ọlá ètò tó pé aṣeyín níran níran aṣeyín níjọ níjọ nínú ìran àtijọ́ ẹbí tún bẹ nínú ẹ̀ nínú ìran tá ń sọ Ìgbò wà ń bẹ Yorùbá wà ń bẹ Haúsá wà ń bẹ Tápà wà Nàìjíríà nìkan là ń sọ yìí Tápà wà ń bẹ Nupe wà ń bẹ ọlọ́wọ́n bá náà ló ṣe yín báyìí tábà kú òun bẹ́ẹ̀ àtúbọ̀ tó rí àwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè ọ̀tọ̀ ní ti nàìjíríà ọ̀tọ̀ ní ti cameroon ọ̀tọ̀ ní ti togo ọ̀tọ̀ ní ti ghana ọ̀tọ̀ ní ti congo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀tún wá pọ̀ lórí ilẹ̀ áfíríkà wọ́n á ní àwọn aláwọ̀ dúdú ẹ̀tún bọ́ sórí àwọn ìlú mi inú ẹ̀ ni ẹ máa rí amẹ́ríkà ẹ rí britain ẹ rí saudi arabia ẹ rí tunisia morocco káàkiri ọlọ́ni waja'alnakum shu'uban wa qabaila lita'arafu ẹ máa wo ètò tọ́lọ́wọ́n bá líkẹ́ ọlá tó gbé sí ìfẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́wọ́ ní ìnà àkọ́rọ́mọkún ẹ̀yìndàláì àti kọ́ọ̀kún ọlọ́ni ẹ̀wárí àti rán àtijọ́ àtidílé o àwọn tó fi lápọ̀lé jù níwájú àwọ̀ ọlọ́run òun náà ni àwọn tó ṣe kí ni tí wọ́n bá ń páyà wọ ọlọ́run yẹni pé àwọn tí wọ́n ju wọ́ ju tẹ́lẹ̀ fún ọba ajẹ́dà ọba tó dá wọn ẹ ká tún lọ wáyà míì ká má bàa da gbogbo ẹ̀ papọ̀ ìwọ náà máa yọ ọ́nbẹ̀ káwọn náà máa sọ fún ẹ wípé à òun náà ti wá ń tẹ̀sí wá ti tẹ̀sí òní lójúmú tó rẹ̀ mọ́ o òní mójútó káì ẹ̀sìn gangan òun náà ní táà ń sọ wípé ó wá mójútó ìtẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn torí pé kí ni manhajù mi àti nizamul hayat ojú ọ̀nà kan ni tó ṣe wípé alàkalẹ̀ fọ́mọ ẹ̀dẹ́ èèyàn kí wọ́n tọ̀ ètò ní tó ṣe wípé kò lè dàrú ètò ìsìláàmù ò lè dàrú tíyàn bá farabalẹ̀ tó bá tẹ̀lé ọ̀rọ̀ ọ̀tọ́lọ́wọ̀n ọba àníkíọ́lá tó pa láṣẹ lọ́wọ́ tọ́lọ́wọ̀n ọba àníkíọ́lá tó bá wa gbọ́ nínú Suratul Qasas ààyè àtẹ̀kùtẹ́mù mọ́wọ́ tọ́lọ́wọ̀n ọba àníkíọ́lá sọ ọlọ́ni wabtaghi fima ataka Allahu daral akhirah wala tansa nasibaka minad dunya wa ahsin كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين ما وضعنا بعد الثلاثة أما نوابتك فيما أتاك الله دار الآخرة nínú tọ́lọ́ wọn bá àlékí ọlá tó fún ẹ fi nínú nǹkan náà kó fi wá àlùkìyámọ̀ ọlọ́run Suratul Qasas àyà seventy seven ọlọ́run nínú táwọn ọlọ́run bá àlékí ọlá tá a fún yín ẹ mú nínú ẹ̀ kẹ́ẹ̀fi ṣe kí ni kẹ́ẹ̀fi wá àlùkìyámà tó bá tán síbẹ̀ kò tán síbẹ̀ o ọlọ́run ní wàlá táǹkà nasibaka nínà dúnìyà ẹ má wàá gbàgbé àwọn àpín ìdí náà nílé ayé tẹ̀lé ẹnu ẹ̀ ó tàbí òtán ọlọ́run níta fún yín ẹ̀fí wá àlùkìyámà àwọn tó jẹ́ pin tí náà nílé ayé ń dìbà yìí ẹ má gbàgbé rẹ̀ ẹ má sọ wọ́n nù ó wà nítorí pé mò ń tẹ̀sìn ẹ̀sìn tó ń ṣe òwà lójúmú tó rẹ òròjúmú tó yàwó òròjúmú tó ń torí kí ni à torí pé ìfáàt mo bí dìgan ni mo dé ń lọ jáde báyìí bẹ́ẹ̀ ni mò ń lọ báyìí mo wá ń rìn báyìí à ó jẹ́ mọ́ sọnù ìyẹn lè rìn kó sọnù tí ò bá ṣe kí ni tí ò bá ní ètò fún ìtẹ̀mí ilé ayé ẹ̀ so ìsáàmù kan ní ká máa rìn káàkiri bó tó ń mójútó ilé ayé bẹ́ẹ̀ wọ́n máa ń fi kí ni wọ́n máa mójútó tàbí àmà bó ṣe mójú tó ti lé ayé wà á mọ mójú tó àlùkìyàmọ iye tọ́nà màlẹ́kẹ́ bá tún fọ́nù sùràtù kọ́kọ́ àyà tó ń tẹ́gùn wà bẹ́ẹ̀bì fi máa tẹ́kẹ̀ lọ́wọ́ dára àkírọ̀ wọlé àtọ́nsà nàìjíríà nínú dúnìyà àwọn tó jẹ́ ìpín tí náà lé ayé ẹ mójú tó wọn bó ṣe pé iṣẹ́ ló fẹ́ kọ́ kọ́ iṣẹ́ náà kó yanjú dáadáa látara kó mójú tó ayé nìyẹn gbogbo iṣẹ́ tó bá òtò bá fẹ́ kọ́ kọ́ kó yanjú dáadáa kó ní pé táwọn èèyàn bá rí ẹ wọn ní sùn ìwọ náà ni wọn máa wá káàkiri bó ṣe pé òwò ló fẹ́ ṣe ṣe òwò náà kó yanjú kó máa ń pa ẹ̀ dáadáa àlùbí àpàdé rẹ̀ má ṣe ríbíríbí díẹ̀ ṣé kó yanjú dáadáa bó ṣe wí pé ìwé ló bá fẹ́ kà kàwé náà kó yanjú àwọn ilé lábẹ́ pé èèyàn mójú tó lé ayé náà nìyẹn torí wípé o ò fẹ́ kí kankan kó gbára wọn lọ́wọ́ ìsìláàmù ṣe kí ni ó ti yẹ ìsìláàmù kì í nìyẹn dáadáa ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń mójú tàbí kì á mọ̀ wàlá dáńtà náà sí ibà kàmí náà dúnìyà ẹ má gbàgbé àwọn pin ti ń ayé bíbà yìí wà á sín kàmá àkànà láwùn ilé yìí wà á máa ṣe dáadáa táwọn èèyàn fọlọ́ ṣe ń ṣe dáadáa sí wọn náà ṣàgbẹ́yìn tó ti kó lórí ti ẹnìkan sí ó ti ṣe kí ni ó ti bọ́ sórí àwọn ẹlòmíì so the life is not always only about you and, and you alone ilé ayé ò ń ṣe fún wọn nìkan àwọn èèyàn wà tó súnmẹ́ alábàtàn ni mọ̀lẹ́bí ni ọ̀rẹ́ ni aládùúgbò ni ẹ̀ńtẹ́jọ́ ń gbélé ni ọlọ́ni wà á sí kàmá àkànlá wà á máa ṣe dáadáa sáwọn èèyàn gẹ́gẹ́ bọ́lá wọn bá alikira ṣe ṣe dáadáa sí wọn náà tún máa wo wàlà tẹ́bùrì fàzáàdà fìlhàb ẹ wá mọ́mọ́ fún bàjẹ́ káàkiri lórí ilẹ̀ ọlọ́run ẹ bí ti kí bàjẹ́ mọ́ fẹ́ wọ́n jáde lórí ilẹ̀ ọlọ́run ìlànà aláyọ̀ hebron mufidin gbogbo àwọn tó bá ń ṣe ìbàjẹ́ pátá ọlọ́run bá alikira lòun ò nífẹ̀ẹ́ wọn wọn bá ti pé ìbàjẹ́ ni tiwọn àwọn corruption àwọn ìwà àgbàjẹ oríṣiríṣi ìwà àjẹbánu oríṣiríṣi tó ń dààmú wa nínú tẹ̀mí wa tó ń dààmú wa lórílẹ̀‐èdè wa ọlọ́run ni ẹ má fọwọ́ bàjẹ́ káàkiri lórí ilẹ̀ torí pé ọlọ́run ọba mi kẹ́lẹ́ òṣèkí ni kò nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n bá ń hùwà àbàjẹ́ tó tún ti rí wípé Islam ojú ọ̀nà kan ni àti ètò ilé ayé ojú ọ̀nà tó ṣe pé tá a bá rìn àásálábà pàṣẹ ojú ọlọ́run láyé nídàá yìí àti ní kíni àti láti àmú torí pé ọlọ́ọ̀bà àlíkẹ́ ọlá ọba tó ti sàpọ́nlé fáwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ni ọlọ́ni wà lọ́fọ́dí kàrámínà bà ní ádámà wà hàmánà òmìnir bárò yìí wọ̀n báhàr wàrọ̀dàtìná òmìnà tọ̀yìbá àti wà fàdọ́lá òun alákẹfìrì mímà kọ̀lákìnà tẹ̀fìlìlà ọlọ́ni kọ́dí kàrámínà bà fún àwọn ọmọ ànábì ádámà وحملناهم في البر والبحر à ń gbé wọn rìn lórí ilẹ̀ bẹ́ẹ̀ là ń gbé wọn rìn lórí omi ورزقناهم من الطيبات àwa ti pèsè àwọn arísìkí tó mọ́ ọ̀nà àtijẹ́ wọn àwọn èyí tó mọ́ dáadáa a ti pa àwọn kiri léṣe kalẹ̀ fún wọn. وفضلناهم على كثير مما خلقنا تفضيلا eléyìí mẹ́nu Suratul Isra àyà 70 Suratul Al-Isra àyà seventy tó bá wo tí mò ń sọ láti ẹ̀kan kí ni mò ń kà ṣé ni mò ń kà ní àbí English ẹ pé study ni mò ń kà ní àbí science ìwé ni mò ń kà fún wa tó kọjú pé tí àwọn lọ́ba ní à wọ́n dápa ní lójà wọ́n kàn wọ́n ibi tó fi bá wa sọ̀rọ̀ nínú alukur'an oníta ń sọ jáde fún wa. sọ̀tàbá wo ọlọ́ọ̀bà àdìsọ́lá ó ti ṣe kíni ó ti sàpọ́nlé àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn. pẹ̀lú àwọn nǹkan tí ìsìláàmù tó mú wá fún wa tá a jẹ́ ó yé wa òun náà ní pé ìsìláàmù tẹ́ rí ọ̀nà ni bẹ́ẹ̀ ni ètò ni tó ṣe wípé ó ṣètò sí ìtẹ̀mí ilé ayé wa bílé ayé ò ṣe ní dàrú mọ́ wa lọ́wọ́ tí gbogbo ẹ̀ ò ní polúkú mo tó tẹ́kù ò níyé máa ké bí eku tẹ́yìn ò níyé máa ké bí ẹyẹ tá bá tọ ìlànà náà tá tẹ̀lé òfin náà tá tẹ̀lé dáadáa bó ti yẹ ká tẹ̀lé a rí pé kankan ò ní dàrú mọ́ wa lọ́wọ́ torí pé ọlọ́wọ́ bá lé kí ọlá ó ní má fàràtúná fílkìtà bìṣẹ́ ìhìn ọlọ́ni àwọ̀ ọlọ́run àti kìíní kankan lẹ̀ láláì mójútó nínú tírà wa mọ̀fọ́rọ́sìnà fi kìtàbí iṣẹ́ yìí gbogbo ètò ilé ayé láti mú dógóngó nínú alukur'an àìbáàdàlá ẹ̀yìn ẹ̀rú ti ọlọ́run àwọn àríbáyìí wípé ìsìláàmù dárí wípé ó fẹ́ falámójútó àwọn nǹkan tá a sọ fún wa wípé àwọn àdọ̀rùrọ̀ àtúlùkàmù àwọn kò sí mọ́ ní márùn-ún kan tí ìsìláàmù tó fẹ́ sàmójútó ìsìláàmù náà là ń sàlàyé fún wa àkọ́kọ́ ìsìláàmù wá pẹ̀lú gbogbo tó jẹ́ àǹfààní fọmọ ẹ̀dẹ́ yẹn ẹ̀kejì ìsìláàmù jẹ́ ojú ọ̀nà àti ètò ilé ayé tó ti kíta bá tọ́ dáadáa yóò rí bó ti yẹ kó rí fún wa tí nǹkan kò ní ṣe kí ni kò ní dàrú mọ́ wa lójú ìbáradàlá àwa máa bè lọ́wọ́ ara wa tọ́bátọ̀ wípé àwọn ad-daruratul khams àwọn kò sí má ní àti tọ́bátọ̀ wípé àwọn nǹkan làlúrí tọ́bátọ̀ pé làlúrí àwọn bàbá wa wọ́n máa sábà gbọ́ ilé yóò tètè yé wọn àtàwọn ìyá wa wọ́n bá ní làlúrí à làlúrí ló gbé tó fi ṣe tó ṣe tẹ̀pẹ́ ìsìlámù fàyè làlúrí lẹ̀ làlúrí tá a máa ń sọ yìí làlúrí ilé ayé tó ṣe pé ìsìlámù wa mójútó àwọn àfáàjí yí wa wípé márùn làwọn kìíní ájò yíra wa pẹ̀lú àwọn àlàyé tí ó máa wá lórí ẹ̀ wọ́n nítorí wípé kí ni nítorí pé àlùmọ̀kọ́ nínú ṣẹ̀rí àtùlù ìsìlámíyà àwọn ìdí tí ìsìláàmù tó fi gbé òfin tó gbé kalẹ̀ àwọn ìdí tí ìsìláàmù tó fi gbé ẹ̀sìn kalẹ̀ fún wa ká tẹ̀lé àwọn kinní wọ̀nyí nídìí gbogbo tọ́lọ́wọ́ bá lékè ọlá tó bá ṣe fún wa tó pa wá láṣẹ àwọn kìíní yẹn nídìí kan tàbí ìdí kejì àwọn ìdí kan tàbí ìdí kejì òun ni tá à ń pè ní alimakọ́sídù ṣẹ̀rí àtúl àwọn afá ní alimakọ́sọ́dù wọ́n bá tó pé yẹn ní alimurad ń tá tá a fi ṣe nǹkan kan tá a ṣe ẹ̀ńtà àgbàlérò tá a fi ṣe ń tá a ṣe yìí òun ni tá à ń pè ní mọ́tọ́dù àbá ní wíjíà ló jẹ́ ó jẹ́ ń tá a dojúkọ lórí nǹkan kan eléyìí ó tún yé wa ọlọ́run bá àlejò ọlá ní ká ẹ̀bá àdàlà kí ló dé tọ́lọ́run bá ti sọ pé ká ọlọ́run bá àlejò ọlá sọ mọ́tọ́dù ẹ̀ fún wa nínú àlùkò kan tọ́lọ́wọ́ bá nígbé láti ní kágbàwẹ̀ ọlọ́wọ́ bá nígbé láti fún wa ṣẹ́mọ̀ fọ́lọ́wọ́ sọ ní alùpàdé wípé yá ayú alẹ́rí na àmàlú mo pẹ̀lú gbà gbódodo kò tí bá alẹ́ yìí kò mọ̀ sí yá aṣẹ àwẹ̀ lọ́rọ̀ yàn lé lórí kàmá kú nípa àbẹ̀ lẹ́bí náà ní kọ̀bílíkùn bá ti ṣe lọ́rọ̀ lórí àwọn tó ti gbọ́ wájú yín kọjá torí kíni làálẹ́kùn tàkùn kẹ́lì bá ṣe kíni kẹ́lì bá páyọ̀ náà kí ni ìdílá nítorí ẹgbàwẹ̀ yan ẹ̀yin jọ̀mọ́n nítorí ká lè páyọ̀ ọlọ́run so kí ni ìdílé ṣẹ̀rí àti sọ pé ká gbàwẹ̀ torí ká lè bá páyọ̀ ọlọ́run ó ní eyín báyìí ń ta gbàlérò pẹ̀lú makọ́sílù ṣẹ̀ríà ó ní wà bí òye wa tí sáàbù bá sòfin kan tó bá ní ká ṣe kinní kan ìdí tó sọ pé ká torí ẹ̀ ṣe kinní yẹn àwọn àdíyẹn ni wọ́n ń pè ní makọ́sílù ṣẹ̀ríà sábàbí ta ti ní kẹ́ ẹ ṣe léyìí ìdí ta ní kẹ́ ẹ ṣe léyìí à ń mú ẹ̀dáǹkù bíi mẹ́rin wá ẹ̀dáǹkù ẹ̀yọ̀ kan ní kí ni tàwẹ̀ torí kí la ṣe ń gbàwẹ̀ ká lè bá àlékún nípa ayọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá àlékè lá ní ká láyé kan náà sọ wọn sọ pé inna salat tanha anil fahsha'i wal munkar ọlọ́run ní ẹ̀rí ìrun ta ní kẹ́ tẹ́lẹ̀ ha ìfàṣà yóò máa kọ̀ fún yín ìwà àbàjẹ́ wẹ̀lmúnkàr àti àwọn ìwà burúkú ìwà gbèrè àwọn ìwà gbèrè àti àwọn ìwà burúkú torí kí lọ́lọ́run ṣe pé ká kírun jàmá torí wípé ká lè máa fi àwọn aburú ọwọ́ wa ká lè máa fi ilẹ̀ ká lè máa fi àwọn àìdá ara wa ká lè ṣe kí ni ká lè bá máa fi ilẹ̀ tòtọ́ bá bẹ̀rẹ̀ pé ìdí nínú àwọn àdíwo torí pé ìdí mi è e, ìdí àmọ́ jẹ́bi mẹ́ta mẹ́rin márùn-ún ọ̀pọ̀ yanturu lórí àwọn nǹkan mí ẹyọ kan tí sẹ̀rí ẹ̀sán tó bá ṣe kiri tó bá pa wá láṣẹ ìdí àmọ́ lọ bí mélòó kan mẹ́ta mẹ́rin àyíbádọ́lá ẹ jẹ́ ká wo ìdí ẹyọ kan sí ọlọ́run bá àlékè rádíkà jọ́sì fóun àti sọ́láàt àti zakat àti siyam àti hajj gbogbo àwọn kìnnìyàn ìbàdáàtì ni wọ́n ìjọsìn ni wọ́n bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni kí ni ìdí tá a ti wá sọ pé káṣí ìjọsìn fọ́lọ́hùn kí ni mọ́kọ́d kí ni ìdí tọ́lọ́hùn bá àlékè lọ́sọ pé káṣí ìjọsìn fọ́hùn tẹ̀pẹ́ táwọn wò òun náà ni àwọn nǹkan tó ṣe kí n tó jẹ́ mọ̀kọ́sídù ṣẹ̀rí àtúndì ìsìlámíyà àwọn in tó jẹ́ ìdí pa tàbí ní ká ṣe kí ni ká ṣe àwọn nǹkan tá a ní ká ṣe yálà nínú ìjọsìn ní yálà nínú àwọn nǹkan mìíràn ọlọ́run yá àyíwá náà tó pẹ̀lú ọmọ ẹgbẹ́ yẹn ìbúdù rọ̀bákùn ẹjọ́ sì fún ọba tó dáa yín ṣàkọ́lọ́ ọba ti láti pa ìjọsìn láṣẹ lórí gbogbo ọmọ ẹgbẹ́ yẹn àbíbẹ̀rẹ̀ àbíbẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ní àtẹ̀bínà kọ̀dàkọ́kùn ọba tó dáa yín wà lẹ́sìn náà ní kọ̀bílíkùn òun náà ló dá wọn tó ti làálẹ́kùn tàtàkùn kẹlìbà páyà ọlọ́run ọba ìjọsìn tá a ní ká ṣe ẹ̀sìn tá a ní ká ṣe nítorí kíni nítorí ká lè nípayọ̀ ọlọ́run ká lè bá a lékún ní ìpayọ̀ ọlọ́run torí pé ọlọ́run ní inna akramakum inda Allahi àtìkọ́kùn àwọn tí ó ní pò níwájú ọlọ́run tí wọ́n ní tọ́lọ́wọ́ recognize wọn tọ́lọ́wọ́ bá níkẹ́ ló ń ṣàpọ́nlé wọn àwọn wọ́n ní àwọn tí wọ́n bá páyọ̀ ọlọ́run orí tó wà mú ìpáyọ̀ ọlọ́run wá fún yóò náà ní kí ni àlẹ́ìbàdá àwọn ìjọsìn tá a ní kẹ́ mọ̀ ṣe a ní kẹ́ mọ̀ ṣe jọ́sìn oríṣiríṣi ọlọ́kùn ìjọba torí kẹ́ lè ṣe kí ni kẹ́ lè bá àpáyọ̀ ọlọ́run so mọ̀kọ́ bẹ́ẹ̀ ìtúṣe ẹ̀ríà tó gbà lérò tó fi Islam tó gbà lérò tó fi ní ká ṣe tó ní ká ṣe òun ni àwọn nǹkan wọ̀nyí tí a mú jáde fúnra wa àwọn nǹkan wọ̀nyí díẹ̀ tí wọ́n pa wá láṣẹ ká ṣe wọ̀nyí wọ́n wá lọ bí mélòó kan bí wọ́n ṣe wá pọ̀ tó yìí abẹ́rẹ̀ láti wá fa àwọn márùn kan tó ṣe wípé ṣẹ̀rí àdáàbòbò àwọn márùn kan tó ṣe wípé ìsìláàmù wá dáàbò bò wọ́n àwọn là ń pè ní ad-daruratul khams ad-daruratul khams fi shari'ati al-islamiyya àwọn kò sí bá ní ilé ayé márùn kan tó ṣe wípé ṣẹ̀ríà ó gbé òṣùbà sàdánkátà fún wọn ó wá dáàbò bò wọ́n àwọn márùn-ún yìí ó ṣe pàtàkì àìmọye síra làwọn àfáà ṣe jàǹtì rẹrẹ lórí rẹ̀ àwọn àfáà látìgbà tó ti pẹ́ nínú wọn ni ìmáàmù ṣáàtì bí wà síra wọn àlùwàfàkọ́ lórí kí wọ́n ṣe lórí àwọn dọ̀rùrìyà àwọn dọ̀rùrìyà wọ̀nyí àwọn ìyẹn ni pé àwọn necessity àwọn necessities bó ti wá lọ àwọn fọ́ọ̀nì tá a bá tún pé àwọn àwọn dọ̀rùyàtì yìí tá a bá pín wọn a rí àwọn dọ̀rùyàtì àmà àti kásọ̀ ètò yẹ kó jẹ́ gbogbogbò àwọn ètò pé ó mọ níwọ̀nba àmọ́ àti ta lọ́wájú àti ta sẹ́yìn àwọn márùn kan ń bẹ tó ṣe wípé ẹnu àwọn àáfàá kò lórí ẹ̀ àwọn àáfàá láti gbà tó ti pẹ́ẹ́ àwọn àfáà tí wọ́n síwájú àwọn ìmáàmù Málíkì gan ìmáàmù Ṣáfi'í síwájú àwọn ìmáàmù Málíkì ìmáàmù Ṣáfi'í àwọn àfáà tí síwájú wọn àwọn sàábé àwọn tábìrì wọ́n ti lálàyé fún wa a ní márùn nínú àwọn kò tí mọ̀ ní ilé ayé àbí àwọn làlúrí ilé ayé ní táwọn olóyìnbó máa pè ní basic necessities of life wọ́n ní tàbá ń sọ̀rọ̀ lórí basic necessities of life yìí márùn-ún kan ń bẹ ó ṣe wípé Islam wá dáàbò bò wọn àwọn àbáà tó máa bèrè fún wọn tó bá tún bèrè wípé báwo la ṣe wá gbá márùn-ún ìjọ wọn ní agbá márùn-ún ìjọ látòrí àwọn ayat minal Qur'an àwọn ayé ọlọ́kùnjọ kan ọlọ́kùnjọ oríṣiríṣi nínú al-Qur'an àti àwọn ahadithi as-sahiha àwọn àdísùn iṣẹ́ ọlọ́run tó lálàáfíà tó rí ìdíjòkó torí wípé ìyẹn oníjàre lẹ́nu ti wá wípé àdísì máa ń dí sílẹ̀ ni àwọn aláìmọ̀kan ló máa ń sọ orí ìwé o ọlọ́run kó má fi rú àìmọ̀kan yẹn kó má fi ṣe àìsàn fún wa torí pé nínú àìsàn tó lágbára ju àìmọ̀kan jẹ́ kan nú ẹ̀ àìmọ̀kan ó burú o kí ẹ sọ wípé kí ló ń jáde ìdìtẹ́ bá ti gbọ́ Kùránì kò sí tó ń jáde ìdìmọ̀ àdísì máa ń dí sílẹ̀ ni sẹ́wọ̀n wípé àdánwò ti bá rú èèyàn báyìí àdánwò yẹn kò sì lè yanjú ẹ̀ láyé bí báyìí wàláhì àkìyámà yóò kábàámọ̀ àti kí èèyàn náà kó tún bá láyé bí báyìí àní torí ó ní ẹ ẹ bá lè ní eléyìí ò lálàáfíà ẹ torí eléyìí ò lálàáfíà ẹ bá wílé náà ní kò eléyìí ló lálàáfíà èwo láàmà tó lálàáfíà a ní àhàhà àpèjúwe tó kéré jù lọ nínú owó tá a ná Nàìjíríà kí là ná náírà kọ́ ni ṣé fẹ́ẹ̀kì náírà wà bí òsì káwọ́ sọ pé nítorí pé fẹ́ẹ̀kì wà nù náírà ó dẹ́ mọ́jẹ ká náwó fẹ́ẹ̀kì tí wàá pọ̀ jù tẹ́bá délé wọn ní wọn fẹ́ẹ̀kì tẹ́bá délé fẹ́ẹ̀kì ni ó dàbí tiẹ̀ náwó kankan mọ́ nàìjíríà yìí ah! ṣe mọ̀ pé àgọ́ rẹ̀ ò lè ṣe kí ni ògbédérù yẹn ó kọ lẹ́tà ìyáláyà lẹ́tà ó kọ sósì because ẹni wọn mẹ́ta nú ẹ̀ náà yóò tà fún lówó kó náà ni tó ń tó wá kù ní wípé aláti ṣe wàhálà lákàmọ́ èwo ní fẹ́ẹ̀kì èwo ní ọ̀ríjínà báyìí náà làwọn àfa onímọ̀ ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní àwọn almuhadithuna àwọn àfa aládìsì tó ṣe wípé ọ̀gá wọn pátápátá tí a gbé òtùbà àtàkàdá fún òun náà níta ni ìmáàmù Bukhari rahimahullah tó bá tẹ̀lé ìmáàmù muslim àti àwọn àfá jankanjankan tí ìdílé àwọn àfá kò tá ń bẹnu ẹ̀ inú wọn ni sheikh nana sirudin al-albani inú àwọn tí wọ́n ṣe khidma fún ilmul hadith wọ́n fara gbolẹ̀ fún máa hadith ní ẹ̀ka wá sọ pé báwọn ni sheikh albani ṣe jẹ́ àní kó bu iyẹ̀pẹ̀ kó jẹ́ kó yíra mọ́lẹ̀ tani wọ́ man anta wa ma anta who and what are you? tó a sọ wípé báwo ni tàwọn àfáà yìí ṣe jẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kí ẹ wá jẹun yóò tọ́ kó mọ wá bẹ́kùnbẹ́kùn káàkiri kó wá jòkólẹ̀ ní àyè kan ibi tó jú ẹ dúdú láyè kan lágbègbè àdúgbò náà pé bẹ̀ kó wá máa sọ wá ti wà sí nípa àwọn àǹfààní ẹ̀sìn sọmọ pé àdánwò ńlá lélẹ́yìí bẹ́ẹ̀ sì ni àwọn onímọ̀ náà ò dákẹ́ àwọn àfẹ́sùn dákẹ́ láti mọ̀ ṣe kí láti máa kó yẹ̀pẹ̀ sí lẹ́nu pàtó ojú ti là pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ ojú ti là pẹ̀lú ìmọ̀ wọ́n ní báwa ṣe rí àwọn ad-daruratul khamsi àwọn kò dé má ní ilé ayé márùn-ún tá a fẹ́ máa kà fúnra wa yìí wọ́n ní báwa ṣe rí wọn àwọn afáàní látara àwọn ọ̀rọ̀ ọlọ́run oríṣiríṣi àìmọye àti àdìsọ ń ṣe ọlọ́run tó ń ṣe ìtọ́ka fún wọn àáwo ááyà tó ń bẹnu Suratul An'am Suratul al eléyìí túra ẹlẹ́ẹ̀kẹfà nínú quran one hundred and fifty one lórí one hundred and fifty three ẹ jẹ́ ká lọ wo aya yẹn láti one hundred and fifty one lórí one hundred and fifty three inú àwọn eléyìí inú àwọn táwọn afọ àti pa eléyìí ọ̀nì yẹn wọ́n máa wo àwọn márùn-ún dàgbọ̀ yìí o kó o má lọ ṣe mistake o láti ìgbà tó ti pẹ́ tẹ́bárà ètò tẹ̀síra nu wọn márùn-ún ìrìnà ni wọ́n máa dárúkọ tẹ́bárà ètò ṣe wá sínú wọn márùn-ún ìrìnà ni wọ́n máa dárúkọ ẹ̀yìn àdàlà ọlọ́run ọba ní kíra sọ nínú súrátù Al-An'am ayé one hundred fifty one dé one hundred fifty three ọlọ́run ní kúl ìrànlẹ́bì sọ fún wọn tààlàwù ẹ̀wà òtùlù máa harrama rabbukum alaykum ẹ jẹ́ kí n kà fún yín nínú tọ́lọ́run ọba àlékè ọlá tó ṣe léèwọ̀ fún yín nínú ẹ̀ Allah tó ṣìríkú bí iṣẹ́ ìhàn Allah tó ṣìríkú bí iṣẹ́ ìhàn ẹ má bá ọlọ́wọ̀n bá alékẹ́ ọláwórogún wà bí wálidayni ihsana ìmá ṣe dáadáa pẹ̀lú àwọn òbí yín ó dọ̀wọ́ yín wala taqtulu tó nígbà tó rà yọ àwọn kìíní yẹn ó ń ṣe ẹ́ léèmọ̀ kò sí ní tó fà á táwọn yẹn fi gbójúlé ọ̀rọ̀ family planning lẹ́nìí látara kíni látara ìpáyé òtì látara òtì wọ́n máa fi ṣe kíni wọ́n máa fi dẹ́rùbà àwọn èèyàn ọmọ tọ́nà bá ní kí nínú máa fi òṣì dẹ́rùbà yẹn ni ọlọ́run ní aṣàìtọ́n yẹ̀rídòkúnmù ìfàkọ́rọ́ wọ̀yà àmúrùkún bìlfàṣá ọlọ́run ní ẹ̀rí ṣàìtọ́n èsù tó ṣe wípé lakum aduwwun mubin ọ̀tá tó fojú hàn ló jẹ́ ti yín o ọlọ́run ní shaitan a máa fi òsì a máa fi dẹ́rù bàyí wa ya'murukum bil fahsha yóò àmọ́ payín láṣẹ ìwà bàjẹ́ wọ́n ti ní àwọn oríṣiríṣi slogan àwọn oríṣiríṣi èdè ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ọmọ ẹni tó bá gbọ́rù yẹ ẹ̀rú ṣe kí ni ẹ̀rú máa bọ̀ náà wà ní púpọ̀ ẹ̀rú ṣe kí ni ẹ̀rú máa bá òun náà gbàbí yẹn gbọ́ ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ bó bá ṣe bímọ tó bẹ́ẹ̀ ni ó ti jẹ́ tó à àkọ́kọ́ àwọn eléyìí tó ń jẹ́ kádàrà wọn ti gbá dànù náà in tó ń jẹ́ kádàrà wọn ti gbá dànù bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tí ó ń ṣe ọ̀rọ̀ àwọn Muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ àwọn mùsùlùmí ìjẹ́pẹ́gbà tó ṣe ọlọ́run sọ fún wa fún nígbà tí wọ́n bá dá ọmọ kọ̀ọ̀kan nígbà tá a dá wọn nínú ìyá wọn nígbà tí wọ́n tẹ̀kì àwọn stéjì tó yẹ kí wọ́n tẹ̀kì tó ń mayẹ̀ kúnnù alákọ́ta ní tlazaalik tó ń mayẹ̀ kúnnù mọ̀ọ́dúgọ́ta ní tlazaalik tó ń mayẹ̀ òrùsàlù ilé ìlmàlà àwọn àdìgá màláìkà á pa wọ́n láṣẹ kí wọ́n one and twenty days wàyí ò máa rùbí àwọn ìbàkẹ̀lmọ́ àwọn àdìgá kọ̀ọ̀kan mẹ́rin tọmọ yẹn fún bìkẹ́sì rìkìhì ìdá àkọ́kọ́ táyì náà mọ̀lẹ́kà kọ fún gbogbo ọmọ tá a fẹ́ dá wá sáyé rísíkù àrísìkì rẹ̀ gbogbo tọ́mọ yẹn ó lò láyé pátá á ní kí wọ́n kọ fún tó ọmọ tó ń bọ̀ wá sáyé ó ń bọ̀ pẹ̀lú kí ni rísìkì àrísìkì rẹ̀ ti ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ jẹ́ kí wọ́n kó wa ní lúgà ká má mọ tí ẹ̀sìn wá sọ fún wa mọ́. wàá bàbá bàbá bàbá suwébù àti ìyá wọn ti níjà èmi ò bí mọ́mọ́ ò bí mọ́ èmi ò bí mọ́mọ́ bí o wàá bí lọ sí fámìlì kí wọ́n ní ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ àdánwò ìbẹ̀rù tí wọ́n mùsùlùmí nílé ọlọ́run bá ní kí tẹ̀síwájú sóràtọ̀ ọlọ́run wàlá nánú náà tó kún wọn ìyá mu àwọn náà bá láà pèsè àsìkí fún yín àti àwọn náà wọlé akẹkọọbù ìfàwà ìṣà ẹ mọ wàá súnmọ́ ìdí agbèrè ìwà agbèrè ẹ mọ súnmọ́ díẹ̀ máa dọ ara ní á wà máa bá tọnu èyí tó wà nínú wà agbèrè ni àbí tó pamọ́ wọlé akẹkọọbù náà sàlẹ́tì hàrọ̀mọ́láwò ìlà bìhàk àwọn ẹ̀mí tọ́lọ́mọba àlejò láṣẹ léwọ̀ ẹ mọ́ gbẹ̀mí lọ́rùn àwọn èèyàn ẹ má bí àwọn kìíní à á padà ka àwọn márùn fún wa orí márùn iná láti fẹ́ ṣiṣẹ́ káwọn yìí lè máa ń fa ní tí ìsìláàmù tó mú wá fún wa. ọlọ́run ni látàtúlù náà sàlẹ́tì arọ́mọláwò ìlànà àyàfi ní ọ̀nà ẹ̀tọ́ nítorí pé màmá bá dórí ẹ̀ àlàyé tiẹ̀ náà mọ̀ wá pẹ̀lú ẹ̀ ọlọ́run zálẹ́kùn wà gbọ́kùn bí ẹ̀yìnlá àlẹ́kùn dàkìlù ọlọ́run ṣe ìkìlọ̀ fún yín kẹ́lẹ́ bá ṣe kí kẹ́lẹ́ bá ṣe làákàyè ayé àtúntẹ̀lẹ̀ ọ̀rọ̀ ni wà látẹ́kùrọ́bù má lẹ̀ yẹ̀ tí ẹ má jẹ owó ọmọ òrukàn níjẹkújẹ ìlàbílẹ́bí yẹ ahsan àyàfi pẹ̀lú ọ̀nà tó dá bóyá ẹgbẹ́ báwọn invest owó wọn àbí ìtẹ́fẹ́ ti tọ́jú wọn òun ni ẹ̀rọ amú ìtẹ́ nídì àtàyẹ̀ blóga àṣódà tí tọ́mọ òrukàn náà fi ṣe kí ni tí ó fi dàgbà wà á ń fún kẹ́yìnlá wẹ̀lmí ìdán ẹ ìwọ̀n àti òṣùwọ̀n ẹ ń tá ń pè ní ìwọ̀n àti òṣùwọ̀n bìlìkẹ́sì ẹ ṣe déédéé pẹ̀lú ẹ lẹ́nu kẹ́lífù nafsan illa wus'aha ọlọ́ọ̀ni àlàbọ̀ ẹ̀ nìkan lọ́rùn ẹ̀yìn tó bá lágbára jù wọ́n lọ wa idha qultum fa'dilu ìgbà tẹ́ bá wọ́n sọ̀rọ̀ tẹ́ ń ṣèdájọ́ láàrin àwọn èèyàn ẹ ṣe déédéé walau kana dha kódà tó ṣe wípé ẹni tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ yẹn ẹni tó súnmọ́ yín tó jẹ́ mọ̀lẹ́bí yín ni ó súnmọ́ yín pẹ́kọ́pẹ́kí ọlọ́ni wàbí ahàdìlá yìí áwùfù àwọn tó wá jẹ́ àdéhùn tẹ bá ọlọ́run ọba ṣe ẹ pé àwọn àdéhùn náà ẹ sìn nínú àdéhùn tábọ́nà ọba àdìgbà ṣe ni ọlọ́run ní lálẹ́kùn wà gbọ́ bí i làálàkùn tàdákàrú ọlọ́run ní eléyìí ní àwọn àkìlọ̀ tọ́nà ọba àdìgbà ṣe fún yín fún ẹ̀jẹ̀ wọn rántí. àwọn afá nínú àwọn ọ̀nà tá gbà yọ àwọn àdọ̀rùrọ̀ ọ̀tún àwọn kò tẹ́ márùn-ún sábẹ́ tó fún wa yìí nínú àwọn áyà tí wọ́n lò láti gbà yọ jáde áyà ìjẹ́ kan nínú ẹ̀ àti àwọn àyà tùmí nínú alukur'an àwọn áyà àìmọye àìmọye nínú alukur'an àyíbáadàlá ẹ̀gbọ́n kan tí ìmáàmù Ṣáfi'í rahimahullah nínú tírà àwọn al-Muwafaqat tí wọ́n kọ́ ni wọ́n ní fàkọ́dí tẹ́fàkọ́lì ó mà àfá ní ẹnu àwọn ìran ìran àwọn ìjọ àwọn àfá ẹnu wọn kò lórí kí ni bá irun nílàl kódà kìí ṣe àwọn àfá ẹ̀sìn nìkan àtàwọn míì náà kódà nínú àwọn àwọn ẹlẹ́sìn míì àwọn tó ṣe pé wọ́n ti wá síwájú kí ọlọ́run bá ní kí wọ́n tó wá gbé ahmed muhammad sallallahu alayhi wa sallam ó tó wá fi ṣe òpin fún ọ̀rọ̀ ẹ̀sìn àlá wọn ní ẹnu wọn kò lórí wípé anna sharia ẹnu wọn kò lórí wípé ẹ̀rí sharia islam wúdà á gbé òfin islam kalẹ̀ lilmuhafazati ala ad-daruriyatil khams àfá ní ẹnu àwọn àfá ẹ̀sìn ó kò lórí kíni kódà àti àwọn èèyàn tó ti gbẹ wájú láti gbà tó ti pẹ́ ẹnu wọn kò lórí wípé wúdà àti sharia tó ní islam a gbé òfin Islam a gbé e kalẹ̀ lilmuhafaza ó lè máa wá dáàbò bo àlá ad-daruriyati al-khams àlá ad-daruriyati al-khams ó lè wá máa dáàbò bo àwọn làlúrí márùn kan àwọn làlúrí ta pè ní kí mo pè é kò sé mọ́ ní márùn-ún wọ́n látara àwọn àyàtà kàyí àtàwọn ẹ̀rí mi ẹnu àwọn àfáàkò lórí wípé ẹ̀rí òfin Islam in tó wà fún agbékalẹ̀ ó lè dáàbò bo àwọn kò sí mọ́ ní márùn-ún yìí wàhíyà àwọn kò sí márùn-ún náà ní ẹ̀rọ àdàlà nígbà kalẹ̀ ní àdíta yóò dọ̀la pẹ̀lú ògbọ́lọ́wọ̀n àákà àwọn kò sí márùn-ún òun náà ni in tó ṣe wípé àkọ́kọ́ nínú ẹ̀ àdìín ẹ̀sìn àkọ́kọ́ nínú ẹ̀ àdínú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì anáfsù ẹni ọmọ ẹ̀dẹ́ èèyàn àwọn basic necessities of life la ń kà fún ẹ̀yẹ́ o àkọ́kọ́ o mọ̀ tó ní bẹ̀rẹ̀ ni tọ́bá bèèrè lọ́wọ́ ẹlòmí pé What is the most fundamental basic need of human on earth? Kí ni tó fi ń ṣe pàtàkì jùlọ nínú tẹ̀mí ọmọ ẹ̀dẹ́ yẹn ló sọ pé mọ́nì owó orí ẹ̀ lè dàrú tó bá sọ nǹkan mi torí pé owó ni owó lọ́lọ́run tiẹ̀ á padà lórí ẹ̀. Àmọ́ ìsìláàmù ń ṣètò rẹ̀ ẹni tó sọ pé owó yẹn tó bóyá sọ pé owó yẹn tó bá farabalẹ̀ pẹ̀lú ẹ̀ kò sí tí ò lè ṣe láti ṣe kí ni láti rí owó ó lè gé orí ẹ̀mọ́ ẹ̀ láti rówó ṣé yẹn títọ́ náà ni àti fi ṣètánì ṣètánì ni àwọn àfààní márùn-ún kò ṣe é má ní tá a fẹ́ ti bá wa sọ̀rọ̀ yìí àkọ́kọ́ nínú ẹ̀hún ni kí ni àdín ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì anásù òun ní ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹlẹ́ẹ̀kẹta ní kíni aláàkìlù làákàyè the intellect ẹlẹ́ẹ̀kẹta nìyẹn kí lẹ́lẹ́ẹ̀kẹrin anáàkìlù okùn ẹbí okùn ẹbí bíbí èèyàn tá a béèyàn gbogbo abájọ jòkó yìí mọ̀lẹ́bí kẹta ní kejìlá bìlọ́ọ̀nù sí kí lẹ́lẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀karùn ni alìmọ́lù dúkìá owó torí pé gbogbo èyí tí ó mọ̀ ọ̀bẹ̀ láyé náà ẹ bùkátà sí àti jẹ àti mu àbí bẹ́ẹ̀ ni àbí wò kí ń jẹ òkè ń mu ni àwọn nǹkan márùn kò ṣe mọ́ ni ọmọ ẹ̀dẹ́ èèyàn tó ṣe pé ṣẹ̀ríà Islam wá dáàbò bò àwọn nǹkan márùn náà la fún wa yìí àkọ́kọ́ wo ni àdínù ẹ̀sìn ẹ̀kejì kí la pé anafsu ẹ̀mí ọmọ èèyàn ìwọ tó bá ń bẹ láyé ni wàá rójú mú táwọn nǹkan míì kẹ̀rí afẹ́ dáàbò bó fún ẹ your life is very important. ẹlẹ́ẹ̀kẹta àlàákìlù ó nídi làákàyè ẹ láti fi ṣiṣẹ́ ó fẹ́ kírun bùkátà sí làákàyè ó fẹ́ lọ sókè fẹ́ lọ sílẹ̀ ó nídi làákàyè náà báwo ni ṣẹ̀ríà islam ṣe dáàbòbò àmọ́sàlàyé ẹ̀ fúnra wa ẹlẹ́ẹ̀kẹrin ni anasiru ẹbí kiri islam sọ nípa ẹbí báwo ni ìyàwó ló fẹ́ ká kọ́ sẹ́bí báwo ni islam ṣe sọ nípa ọ̀rọ̀ ẹbí èwo ló fẹ́ ká fi bá wọn lò èwo ló fẹ́ ká dìnà sí báwo ni islam ti wá dáàbòbò ọ̀rọ̀ ẹbí débi pé gbogbo ẹ̀ jápọ̀ mọ́ra wọn ẹlẹ́ẹ̀karùn oníkíni onítàpè ní alman ìtàmọ̀ tí tàpè níbi dúkìá àtàtọ̀ pé owó márààrún yìí òní táwọn afá ń pè ní ad-daruratul khams ad-daruratul khams àwọn kò tẹ́ mọ́ni márùn tó ṣe wípé ó ṣe pàtàkì làlúrí ni wọ́n ìsìláàmù jẹ́ sàmójútó wọn ìsìláàmù sàmójútó wọn à ń bẹ ọlọ́run bá níjọlá kó fún wa ní ìgbàláyè márààrún yìí náà ni ń bá ọmọ wo lẹ́yọ kọ̀ọ̀kan torí pé wàláì àwọn àfa ṣe tíra lórí ẹ̀ bá ṣe yẹ bó ṣe ṣe pàtàkì sí àti kí ni tẹ̀síìbù wọn báwo la ṣe tò wọ́n tẹ̀léra wọn pé tó má fẹ́ forí gbára wọn ẹlòmíì ṣe fún ẹ ní ẹ̀dáǹpù kan àwọn ìbáni tip of the iceberg tó nara téèntì ẹ̀ ẹlòmíì nígbà tó yá lásìkò míì ní tẹ̀mí ọmọ ẹ̀dẹ́yàn ẹ̀sìn tí ó fẹ́ forí gbá alimán ẹ̀sìn máa fẹ́ forí gbá dúkìá èwo ni wàá gbọ́ bá fún mi méjèèjì àbí kò tún ṣe yẹ ọ̀rọ̀ ẹ̀sìn lè fẹ́ kọlu ọ̀rọ̀ ẹbí èwo ni wàá gbọ́lá fún èwo wàá gbọ́lá fún nú ẹ̀ báyìí làwọn àfáà ṣe kí ni wọ́n ti àwọn kìíní ní tó ṣe wípé àwọn àfáà ẹnu wọn kò lórí wípé àkọ́kọ́ lórí rẹ̀ ní tó jẹ gàba lórí gbogbo wọn òun náà ní kí ni àdín ẹ̀sìn ni wọ́n ní ẹ̀sìn ló jẹ gàba lórí gbogbo nǹkan a máa mú àlàyé wa lórí àwọn nǹkan márààrún ní títẹ̀ntẹ̀lé abẹ́rẹ́ ọ̀bà àlejò ọlọ́run abẹ́rẹ́ orí tí ó ṣe wá láǹfààní kó fún wa lẹ́mìí gbogbo àwọn ìjọ tó wa kọ́lọ̀ kó tẹ́ ọgbà ló wa subhanaka allahumma hamdi shahadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa